fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ẹni tó fún wa ní orí ọ̀fẹ́ ńlá tó ga láti rí òpin oṣù kẹjọ ọdún yìí bíbélì wípé ohun ni láti máa fi ọpẹ́ fún olúwa láti máa kọrin ìyìn sí orúkọ rẹ̀ ọ̀gá ògo psalm one hundred and fifty wípé jẹ́ kí ohun gbogbo tó ní ẹ̀mí kó yin ọlọ́run ọlọ́run tó pa wá mọ́ bí ìjì náà ti le tó ó sì mú ayé mi àti ìwọ wà lálàáfíà ó mú ilé rẹ wà lálàáfíà ó sì ti wà lórí ilẹ̀ ìpẹ̀ mo wí pé ògo ni fún orúkọ olúwa bí a ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun mìíràn tí bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí sì jẹ́ ìparí oṣù kẹjọ tí a sì ń wọ inú oṣù kẹsàn-án lọ àánú ńlá ni mo béèrè lórí ayé rẹ fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí àti ìrìn àjò oṣù tuntun tá a fẹ́ mú yìí lórúkọ Jésù olùgbàlà àánú Ọlọ́run yóò dàpọ̀ mọ́ ọ àánú ń ṣògo lórí ìdájọ́ tá a bá rí ohunkóhun tó o ti ṣe èyí tí mo ṣe tó lè mú kádùá yìí má gbà tàbí tó lè mú kí àdúà tí mò ń gbà lórí ayé rẹ kó mọ̀ wá sí ìmúṣẹ ikú àti àjíǹde Kristi lórúkọ Jésù olùgbàlà ó yá kó wẹ̀ ẹ́ dànù ìrìn àjò ọ̀sẹ̀ yìí ó jẹ́ ìrìn àjò láti bọ́ sínú ògo tuntun lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì bí o ti lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí láti wọ inú oṣù kẹsàn-án ọdún yìí lórúkọ Jésù àánú Ọlọ́run kó dàpọ̀ mọ́ tòró wípé èmi ó ṣàánú fáwọn tèmi ó ṣàánú fún bẹ́ẹ̀ ni èmi olúwa yóò yọ́nú sí àwọn tèmi yóò yọ́nú sí nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí nínú ìrìn àjò oṣù tuntun yìí lórúkọ jésù olùgbàlà wàá rí ìyọ́nú olódùmarè wàá rí ìyọ́nú ọba ọ̀run lórúkọ jésù ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò sàn ọ́ fún rere oṣù kẹsàn-án tí a ń wọnú rẹ̀ yìí lórúkọ jésù yóò sàn fún àlàáfíà yóò sàn fún ìbùkún yóò sàn fún ìgbéga yóò san ẹ́ fún ojú rere lórúkọ jésù olùgbàlà gbogbo ẹ̀yin businessman women contractor wà á gba ìpè ayọ̀ olóore kan ṣoṣo tó ju ẹgbẹ̀rún mẹ́fà olóore lọ lórúkọ jésù ẹ̀mí mímọ́ gbé dìde sí ọ nínú ọ̀sẹ̀ yìí ọkàn rẹ yóò balẹ̀ gbogbo àwọn olóore tí sátánì ti mú kó gbàgbé rẹ lórúkọ jésù olùgbàlà nípa tiẹ̀ wọn sì wé ìrántí kan nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù tuntun yìí lórúkọ jésù wọn sì wé ìrántí kan ẹsẹ̀ abánisọ̀fọ̀ ní wọlé rẹ̀ ayé ò ní bọ́ sọkún nínú ọ̀sẹ̀ yìí ò ní po rírí ẹkún nínú ọ̀sẹ̀ yìí ò ní kábàámọ̀ gbogbo àdáwọ́lé rẹ yóò yọrí sí rere mo wí nípa tiẹ̀ ìrànlọ́wọ́ ńlá olódùmarè ìrànlọ́wọ́ ńlá ọba ọ̀run èyí tí ó gbé ọ sókè èyí tí ó gbẹ ogun ayé rẹ èyí tí ó gbé ọ dìde ìrànlọ́wọ́ ọlọ́run onísáàmù wípé èmi ò gbé ojú mi sí orí òkè wọn nì níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá òní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá ẹni tó dá ọ̀run àti ayé mo béèrè fún ìrànlọ́wọ́ ńlá rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú ni ọlọ́run lórúkọ jésù olùgbàlà yóò ràn ẹ́ lọ́wọ́ láti borí ogun rẹ láti di ẹni ìgbéga láti lè mú kí àwọn ìṣòro rẹ àwọn ìdojúkọ rẹ kó di testimony ìrànlọ́wọ́ ńlá olódùmarè yóò dìde sí ọ wàá rí ìrànlọ́wọ́ wàá rí ìrànlọ́wọ́ rẹ ó ṣe ìlérí fún wa nínú ìwé wòlíì àìsáyà àìsáyà forty one from verse ten ó wí pé ìwọ má bẹ̀rù nítorí mo wà pẹ̀lú rẹ ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí òun náà ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yìí ń ṣẹ mọ́ lára olúwa ní kó o má bẹ̀rù nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí yóò darapọ̀ mọ́ ayé rẹ lọ́tun ó ní má fòyà nítorí èmi ni ọlọ́run rẹ èmi ò fún ọ ní okun nítòótọ́ èmi ò ràn ọ́ lọ́wọ́ ọlọ́run ṣèlérí ìrànlọ́wọ́ lórúkọ jésù ìlérí àti májẹ̀mú yìí yóò ṣẹ mọ́ ọ lára wàá rí ìrànlọ́wọ́ rẹ̀ yóò ràn ẹ́ lọ́wọ́ ó ní ní tòótọ́ èmi ó ràn ọ́ lọ́wọ́ ní tòótọ́ èmi ó fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè níbi táyé dá ọ dúró sí níbi tẹ́nìyàn dá ọ dúró sí níbi tógun dá ọ dúró sí ọwọ́ ìrànlọ́wọ́ olúwa ọwọ́ ìrànlọ́wọ́ olódùmarè ọwọ́ ìgbènijà rẹ̀ ọwọ́ ìgbésókè rẹ̀ ọwọ́ àánú rẹ̀ lórúkọ jésù yóò gbé ọ sókè ó ní nítòótọ́ èmi ò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè ẹsẹ̀ ìkọkànlá wípé kíyèsí gbogbo ẹni tó bínú sí ọ ní ojú yóò tì àwọn ọ̀tá rẹ yóò dààmú wọn ó dàbí asán àwọn tí ń bọ ọjà yóò ṣègbé nípa ìrànlọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀dákẹ́dá tó kórajọpọ̀ lòdì lórí ayé rẹ lórí ìgbéyàwó rẹ lórí ọmọ rẹ lórí ọkọ rẹ lórí ilé rẹ lórí pírójẹ́tì rẹ tó ń ṣe lọ lọ́wọ́ gbogbo àwọn tó dìmọ̀ lu ogun pọ̀ lórí ayé rẹ tó tiẹ̀ mọ̀ lórúkọ Jésù nítorí tiẹ̀ lórúkọ Jésù olùgbàlà ìjì parun yóò fẹ́lú wọn ó ní àwọn tí ń bọ́ ọjà yóò ṣègbé ó ní ìwọ ò wá wọn ìwọ kì yóò sì rí wọn àní àwọn tí ń bọ́ ọjà àwọn tí ń bọ́ jagun yóò dàbí asán àti bíi ohun tí kò sí ẹsẹ̀ ìkẹtàlá wípé nítorí èmi olúwa ọlọ́run rẹ yóò di ọwọ́ ọ̀tún òdodo rẹ mú èmi ó wí fún ọ pé má bẹ̀rù èmi ó ràn ọ́ lọ́wọ́ lórúkọ jésù olùgbàlà lórí ohun tó mú ọ bẹ̀rù lórí ohun tó ń fòyà lé lórí ìwà aláboyún yẹn ìwọ arábìnrin yẹn ìwọ tí ń wojú olúwa fọmọ gbogbo tí ń fọ láyà lórí ìrìn àjò rẹ lórí tó o bó ti ṣe yẹn lórí ẹjọ́ tó wà níwájú rẹ yẹn lórí kéèsì tó wà níwájú rẹ ìrànlọ́wọ́ ńlá tí ó gbẹjọ́ rẹ rù ìrànlọ́wọ́ ńlá tí ó mú wà láboyún bí wẹ́rẹ́ ìrànlọ́wọ́ ńlá tí ó lànà níbi tí kò sọ́nà ìrànlọ́wọ́ ńlá tí ó pèsè iṣẹ́ rere fún ọ ìrànlọ́wọ́ ńlá tí ó gba kọ́ńtàtì yanu ògo ni fún Ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù kristi ti násárẹ́tì ni mo wí ìrànlọ́wọ́ tí ó fún ọ ní ẹ̀rí rere ìrànlọ́wọ́ olódùmarè tí ó fún ọ ní ẹ̀rí rere nínú oṣù titun yìí nínú níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí lórúkọ jésù lọ rí gbà mo fẹ́ kó o máa bè kó o fi ọ̀sẹ̀ yìí kó o fi béèrè fún ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run béèrè fún kó fi ọwọ́ ìrànlọ́wọ́ rẹ̀ kó fi gbé ọ sókè nínú oṣù tuntun yìí lórúkọ Jésù wàá rí ìrànlọ́wọ́ lórí ọmọ rẹ yóò ràn ẹ́ lọ́wọ́ lórí ọkọ rẹ yóò ràn ẹ́ lọ́wọ́ lórí okòwò rẹ yóò ràn ẹ́ lọ́wọ́ lórí lílọ bíbọ̀ rẹ yóò ràn ẹ́ lọ́wọ́ ní gbogbo ọ̀nà rẹ wàá rí ìrànlọ́wọ́ rẹ yóò ràn ẹ́ lọ́wọ́ yóò gbé ọ níjà gbogbo àrokò ibi tí ọ̀tá ń pa fún ọ lójú oorun lójú àlá lórúkọ Jésù yóò jà fún ọ ọkàn rẹ ó balẹ̀ wàá rí ojú rere wàá rí àánú gbà ògo ni fún ọlọ́run wa oṣù kẹsàn-án yìí yóò san fún rere wàá rún rere tọ́ka sí gbogbo ẹ̀yin aláboyún ẹ̀ ó sọ láyọ̀ ẹ̀ ní bí kògbókògbó lórúkọ jésù ò ní bóyún kú mo gbàdúrà fún gbogbo ọkàn tí ń wojú olúwa fọ́mọ ọwọ́ agbára tó ṣílẹ̀kùn ọjọ́ òní ọwọ́ agbára tó ṣílẹ̀kùn oṣù tuntun lórúkọ jésù olùgbàlà ó yá kó ṣí inú rẹ kó finú ṣoyún ẹrù ayọ̀ tó rù yẹn lórúkọ jésù wàá sọ láyọ̀ ògo ni fún ọlọ́run wa jésù olúwa wa àmín ìyẹn àyànfẹ́ ọlọ́run bí o ti ń gbọ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ àdúrà yìí mo fẹ́ kó o pín fún gbogbo àwọn olólùfẹ́ rẹ kó o jẹ́ kí wọ́n jẹ́ alábàápín bó o ti ń ṣe yóò dára fún ọ ọkàn rẹ yóò sì balẹ̀ bí o ti ń ṣe bẹ́ẹ̀ náà ni kó o mọ̀ rántí wípé jésù olùgbàlà ò ní pẹ́ dé o jésù ń bọ̀ láìpẹ́ o ó ní bí olè lóru bí olè lóru bí baálé ilé bá sì mọ ìgbà tó lè ń bọ̀ kò ní í sùn ọ̀nà ni yóò máa sọ nítorí náà ará nínú olúwa ẹ jẹ́ ká máa fojú sọ́nà fún dídé olúwa wa à ń retí ìpè áńgẹ́lì nítorí alẹ́ ayé la wà ayé ti tán ẹ̀yin ọmọ ọlọ́run ẹ má jẹ́ á sùn ní gbogbo ìgbà bí ilẹ̀ bá mọ́ tí ilẹ̀ ń ṣú máa retí wípé lọ́jọ́ kan ìpè ó dùn dandan àsọtẹ́lẹ̀ yìí kò lè ṣe kó má ṣẹ máa retí dìde Jésù súnmọ́ tòsí. dèrò ẹ̀yìn